tí a ṣe ṣọ́láàtù fún alẹ́wà Muhammad sallallahu alaihi wasallam a ma tẹ̀síwájú aláyé fíkẹ́ síyá ilé tí a ma sí àgbọ́yé nípa àwẹ̀ gbígbà a ti ṣàlàyé àwọn nǹkan tí ó pọ̀ sẹ́yìn fún wa èyí ma jẹ́ tí a ma ṣàlàyé ní àkókò yìí wàlfídíà àlàyé tá a ṣe gbẹ̀yìn níjòkó tó lọ òun ni pé àwọn kankan lè ṣẹlẹ̀ ó jẹ́ sábàbí kí àfi àwẹ̀ ẹlẹ̀ látara wíwí ọlọ́run ọba yọ̀ǹda rẹ̀ fún wa pé ajé aláàárẹ̀ àbí ajé arìnrìnàjò àbáwọn àlàyé kọ̀ọ̀kan tá a mú wá nípa obìnrin tó lóyún sínú àbí èyí tó ń tọ́mọ lọ́wọ́ àbí àwọn àlàyé tá a mú wá nípa pé yẹn bá tiẹ̀ wá mọ́ ọmọ òjì àwẹ̀ náà ó máa mọ̀ já ó máa mọ̀ já àwẹ̀ rẹ̀ tó gbà nínú oṣù Ramadan àwa fẹ́ san gbúrú àwọn àwẹ̀ báyìí padà àwọn ìlànà wo la fi máa ń san àwẹ̀ padà wàlfídíà bákan náà fídíà kí la ń pè bẹ́ẹ̀ òun náà lẹ́nu tọ́lọ́wọ́n bá ló yọ̀ǹda àwẹ̀ rẹ̀ ṣùgbọ́n bá ní kò ní ìdíkù san padà ó kàn máa bọ́ àwọn aláìní ni kí ni ìdájọ́ bá ṣe máa ń bọ́ àwọn aláìní eléyìí ni àwọn nǹkan tí a fẹ́ gbé ẹ̀rù ní àwọn àkókò yìí abẹ́rú ọ̀rọ̀ tó lọ́wọ́ sọ́tá lẹ́bí òṣọ́ kọ́lọ́mọ́jẹ kò tẹ́lú wa jáde ọ̀rọ̀ ìfẹ́ ẹni tí mú kó bẹ́ni tí sọ̀rọ̀ kọ́lọ́mọ́ṣà ṣọwà kú nínú àwọn ọ̀rọ̀ náà ààrẹ gẹ́gẹ́ nítorí wọn wá tí wí fún wa náà Al-Qur'an ti pé fa'iddatun min ayyamin ukhar ọlọ́run ní wa man kana minkum marida ọlọ́run lábẹ́ lálẹ́ ẹ̀mọ́ gbà yìí àmẹ́ni táìsàn bá ń ṣe ń rí awà ala safa àbá ìsànkọ́ tí ẹ̀kọ́ ló ní òjò orí gbà rẹ̀ min ayyamin ukhar ọlọ́run ọjọ́ mi tó kù ọjọ́ ayé ẹ̀yà fi san àwọn àwọn àwẹ̀ náà ẹ̀wárí àwọn olú àwọn èèyàn tí lílé yóò jẹ́ oníbirú àrìnrìn àjò ẹni tí ń ṣàìsàn obìnrin tí ń ṣe nǹkan oṣù obìnrin tẹ́jẹ̀ bí máa ń dà láàmú tí òjò lè gbà ọ̀ abẹ́ni tó máa ń mọ̀ náà gbà àwẹ̀ náà ni gbogbo àwọn ilé ni wọ́n gbọ́dọ̀ san àwẹ̀ wọn padà nínú àwọn ìdájọ́ tó wá súnmọ́ ni pé iye àwẹ̀ téèyàn bá jẹ òun náà ni san ọlọ́run ọba ò ní ká san àsanlé ẹnu tá a bá jẹ òun náà lásán alátara ìsàn tí ń ṣe wá nínú Ramadan tá ń gbà lọ́wọ́ yìí àwa rí bíi mẹ́ta gbanú ẹ̀ àbá àti ẹ̀rí bíi mẹ́wàá gbanú ẹ̀ mẹ́wàá ẹ̀wá yìí nìkan náà lásán padà ká ní mẹ́ta náà ni mẹ́ta yẹn nìkan náà òun náà ni a máa sọ padà ẹ̀wá rí sísọ padà yẹn nínú àwọn ìrọ̀rùn tí ṣẹ̀rí àwa mú wá fún wa ni pé dandan wá kọ́ ni ká tó tẹ̀léra wọn bó ṣe tó tẹ̀léra wọn ní oṣù Ramadan tí Ramadan bá ti lọ látìgbà tá a bá ti bọ́ sínú Shawwal ìyẹn la fi láǹfààní àti san gbogbo ìyàwó tá a bá jẹ agbẹ̀yọ̀ kan lóṣù kan agbẹ̀yọ̀ kan lóṣù míì àtùgbẹ̀yọ̀ kan lóṣù kẹta àtùgbẹ̀yọ̀ kan lóṣù kẹrin ọlọ́wọ̀n bá ló ṣe ní ìrọ̀rùn fún abẹ́ tó bá sì wù wá alìwọ̀n gbálẹ́yọ̀ kọ̀ọ̀kan lọ́sọ̀ọ̀sẹ̀ tó bá sì wù wá náà bákan náà jáàzà tata àbọ̀rọ̀ tó bá wù wá láǹfààní tàbámọ̀pá fẹ́ da bàbá láwọn àbíjàre kan tí ò jágbá rẹ̀ fa'iddatun min ayyamin ukhar ọlọ́dẹ̀tọ̀ àwọn ọjọ́ mi tó kúlẹ̀ òun náà ni kí a máa fi san àwọn àwẹ̀ náà láṣẹ rí ọ̀rọ̀ láti wà fáwọn Abdullahi bin Abbas radiyallahu anhu wa ami sahaba tajma'in ó ní láàbà aṣa ayé méjì lóṣù mi táàfi gba gbogbo ìyàwó tí a bá jẹ bákanáà imam ahmad ibn hanbal wọ́n bèèrè lọ́wọ́ wọn kó tàbá fẹ́ san ramadan ìjẹ́ dandan ni ká san kó tó tẹ̀léra wọn ni èsì imam ahmad ni pé insha afarraq wa insha ataba insha afarraq ẹni tó bá wù kó pín kó spread sáwọn ọjọ́ náà ayé tó kù kó máa gbálẹ̀ kọ̀ọ̀kan lọ́sọ̀ọ̀sẹ̀ abẹ́yọ kọ̀ọ̀kan lóṣooṣù wa insha ataba tó bá sì wù ú tó bá ilé ti bẹ̀rẹ̀ báyìí tó gbájọ́ kìíní kó gbájọ́ kejì kó gbájọ́ kẹta kó fi wá gbá dédé àwẹ̀ tí ọlọ́ọ̀bá kádàrà pé ó já nínú oṣù Ramadan gbogbo eléyìí kò sí nǹkan tí ń tọ́ka lé lórí kọjá pé Islam ó fi ṣe ní ìrọ̀rùn fún wa ní kódà yà ń lawa Aisha radiyallahu anha ó ní káàrẹ̀ ya kúrò aláyà sọ́mù ní Ramadan ẹgbẹ́ bí kó bèèrè obìnrin ó sì ṣe nǹkan oṣù nínú Ramadan ó láwọn àwẹ̀ tó wá mọ́ ń bẹ ní gbèsè lọ́rùn òun nínú oṣù fama astati'u an aqdiya yalla wa aisha ní pé ìwà kí n lágbára àti san àwọn A náà fi sha'ban tí Ramadan ọdún tó ń bọ̀ bá kò ṣùkan ó ní kò wá sí tó min rasulillahi sallallahu alaihi wasallam aw bi rasulillahi sallallahu alaihi wasallam mi kì í jẹ́ kí n lè san àwẹ̀ náà padà àfi nínú oṣù ṣàbán tí rọmọdọ́nù ọdún tó ń bọ̀ tí ó mọ̀ kú oṣù kan ṣe lè túmọ̀ sí pé dandangan tó kọ́ ní káàkiri tètè máa san ẹni pé ajẹ́ àwẹ̀ márùn ní àbí mẹ́wàá àwa parí àwẹ̀ dandan kọ́ ní pé bá ti wá parí ẹ̀yìn ọdún kan àmì ẹ̀yìn oṣù mẹ́fà sí rọmọdọ́nù kí rọmọdọ́nù ọdún míì tí ó bá sáàdé kó mọ́ bá yìí tá a bá jẹ nínú ilé kó mọ́ gbà ńlẹ̀ amáṣẹ́ rí tó dájú ni pé bàbá tí ń jẹ ọlọ́wọ́ ọba ní gbèsè ẹjẹ́ á tètè máa san ẹlòmíì níbi gbèsè ayé ó mọ̀ ń wù ló yẹ ká máa ṣọ́ jùlọ ṣùgbọ́n bọ̀rọ̀ ó ló rọ̀ lọ́rùn kó má dìlé ìgbésí àwọn ẹ̀dá àmọ́ ó rọ̀ lọ́rùn kó sì má dìlé ìgbésí ọlọ́run so ìgbésí ọlọ́run àyè má dìlé rẹ̀ yàlọ́run bá náà ti sọ fún wa mìkan lọ́wọ́ Al-Qur'an ó ní wasari'u ila magfiratin min rabbikum ó ní àyè mùsùlùmí òdodo gbogbo ń tẹ́bá ní kí yóò bá máa fa àforíjì fún yín ẹ má máa dìlé rẹ̀ ẹ máa yára kíákíákíá láti sáré ma ṣe ọlọ́run bẹ́rù ìyà àwọn ẹni rí mi pẹ̀lú suratul mu'minun ọlọ́run ulaika yusari'una fil khairat ọlọ́run ẹ̀rá àwọn ẹni rí yẹn àwọn ni wọ́n mọ́ ń ṣe alápáǹtìtì ni wọ́n mọ́ sáré kíákíá pé àwọn sàfẹ́ ṣe iṣẹ́ olóore eléyìí náà ó jẹ́ ọ̀kan bákan náà wà ní pé ìjẹ́ ta lọ́rùn báyìí ta ṣe kọ̀dọ̀ ta fẹ́ san rẹ̀ padà ìjá àti ẹ̀wà lè máa lọ rèé yan náfílà ìyẹn ni pé ká máa gbàwẹ̀ náfílà lágbójúwé yẹn jẹ́ rọmọdọ́nù bí mẹ́ta àbí mẹ́rin awá parí rọmọdọ́nù tán gbogbo aná láti gbọ́ rí mú àti dáadáa bí bá bá parí rọmọdọ́nù ká tún máa gbàwẹ̀ ká tá ń pè ní sí tùṣọ̀gbà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ní man sama rọmọdọ́n ẹni bá gbàwẹ̀ rọmọdọ́n thumma atba'ahu sittan min shawwal lẹ́yìn náà tó tún wá gbà lóṣù mẹ́fà sí lóṣù káàlá kásùyá àti dáhà anábí ló dàbí ẹ̀ tó fi gbogbo ìgbésí ayé gbàwẹ̀ náà lórí hadithi yìí ìjẹ́ni tó bá wá jẹ àwẹ̀ pé ó jẹ bíbẹ̀ wà àbújẹ bíbẹ̀ ló awá parí Ramadan ṣé yóò wá kọ́kọ́ gba mẹ́fà nìna ni àbí kó kọ́kọ́ gbé kó kọ́kọ́ yanjú ojúlówó ọ̀ranyàn tó bá wá yanjú ojúlówó ọ̀ranyàn tán kó tàbí kó tiẹ̀ tó ń fẹ́ Monday àtijọ́ Thursday kó wá má ti san gbèsè rẹ̀ díbi Ramadan oṣù kan tá a rí lẹ́ẹ̀kan ìjẹ́ lè bá mu bẹ́ẹ̀ àbí kò bá mu àwọn onímọ̀ wọ́n gbé ọ̀rọ̀ yíyẹ̀ wò láàrin ara wọn àmọ́ lọ́wọ́ kádàrá kékeré ni wọ́n kó wò a rí mú wọn tó ṣe pé ní gbèsè kéèyàn tó lè láǹfààní pé ó mọ yan náfìlà ó gbọ́dọ̀ kọ́kọ́ yanjú ọ̀ràn yan tìtọ́lọ́run ọba náà eléyìí ni àwọn apá kan náà wọn níbi táwọn míín sì lọ síbi pé tí bọ́lọ́run tọ́lọ́run bá sọ fún wa min ayyamin ukhar ìtọ́lọ́run bá sọ ó ní pé tẹ́ bá di àwẹ̀ ẹṣá láǹfààní àti sanú àwọn ọjọ́ tó kù ní ọjọ́ ayé kí rọmọdọ́ lọ tó ń bọ́ sáà tó sọ pé tó tó jẹ́ pàtàkì ní káṣà àti gbà dandan kọ́ ni pé àwa gbọ́dọ̀ mọ yẹn nígbà má ní ẹ̀yìn ìgbà a bá gbà tán àmọ́ wọn lọ́rùn àlọ́ èyí tó fẹ́ẹ́ jọ òdodo jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ yìí pé ẹni tó bá jẹ àwẹ̀ tí ṣàwáàlì bá dé ó lè kọ́kọ́ gba sí tu ṣàwáàlì bí ṣàwáàlì bá tún on the thirteen fourteen fifteen tàti dáwọn àfáàmì ìtọ́lẹ̀ ọ̀gbì 12 13 14 ní tẹ́nu òkò lórí pínjọ́ òun gan ni àwọn àyà gbogbo àwọn lè máa gba gbogbo àwọn ilé àmọ́ tókàn jọ́nà yẹn ni pé rọmọdọ́ọ̀nù mi ò gbọ́dọ̀ dé bá gbèsè yìí lẹ̀ rọmọdọ́ọ̀nù ò gbọ́dọ̀ dé bá gbèsè yìí tó sọ fún Umar ibn Khattab ó ní wa annahu lam tuqbala nafila hatta tu'adda al-farida ó ní nafila ò tí lè jẹ́ tẹ́wọ́ gba àwọn àgbẹ̀ ọlọ́wọ́ àfìgbà tá a bá fi yanjú tó jẹ́ ọ̀ràn yìí àmọ́ ìtò lékì wallahu a'lam ni pé káwọ́lọ́wọ́ bá fẹ́ bí alátara tó lọ́rọ̀ dáńsọ́là yìí àti ìgbọ́ àlàyé rẹ̀ ni a wá jẹ àwọn rọmọdọ́ọ̀nù kan pèsè rọmọdọ́ọ̀nù kan tá a wá jẹ yìí rọmọdọ́ọ̀nù míì náà tún wá dé bá sọ́ọ̀mù ààrẹ rọmọdọ́ọ̀nù míì tó dé a gbọ́dọ̀ tọrọ àforíjì lọ́nà tó pọ̀ nítorí pé ọ̀ràn ńlá láti dáyẹn pẹ̀lú pàdé kí lọ́mọ̀lọ́nù kan kó tún máa bá ìkànlẹ̀ ṣokọ́lọmọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà a lè ní àwọn àlàyé ṣókí nípa sísan ààwẹ̀ padà àwọn ìlànà àti àwọn ìdájọ́ tíṣẹ̀lẹ̀ àtúgbé kalẹ̀ onílé jù. àgbéyẹ̀wò èkejì wa òun náà ní àlùfídíà kí láń pè ní àlùfídíà òun náà ní ká bọ́ aláwẹ̀ látara pàwọ̀ gbàrú pẹ̀lú àyà kan tọ́lá wọn bá mú àánú alukur'an tábàlọ́ rí wọnú suratul Baqara àyà one hundred and eighty four ọlọ́ni wàhálà ìyàrí ìlànà ìfúnnáwó fídíà tuntun ààrùn miskin ọlọ́run lè ráwọn tí ò bá ní kápá àti gbà rẹ̀ bí àgbàlagbà wú ọkùnrin àbágbàlagbà wú obìnrin abẹ́ni tó ṣe pé àìsàn tí ń ṣe àìsàn táwa táwọn rí amóhùngbẹ́ fúnra rẹ̀ gan ààrùn kan pé lórí ìlànà àìsàn náà irú ẹni ọlọ́run ló yọ̀ǹda gbogbo àwẹ̀ wọn arúgbó ọkùnrin arúgbó obìnrin ẹni táìsàn ń ṣe táàmà bóyá ó lè rí wòsàn ọlọ́run la yọ̀ǹda àwẹ̀ wọn ṣùgbọ́n kí ni yóò jẹ́ ọ̀ràn yà lé wọn lórí òun náà ní pípìdì yàtọ̀ ń tọ́ àrùn sí i kí ni wọ́n mọ bọ́ aláwọ̀ bákan náà náà àlàyé tá a ṣe lọ olóyún àtẹni tí ń àwọn méjèèjì ò ọlọ́run ọba ló yọ̀ǹda àwẹ̀ wọn àmọ́ kí wọ́n mọ bọ́ aláìní ìwábọ̀ aláìní yìí nígbà wo ni yóò mọ̀ jẹ́ alìtàámù yakunu fil ayyámi lẹ́tì afọ̀rọ̀ fi ha àwùbá àdáha ìbọ̀ aláìní yóò mọ̀ jẹ́ ní àwọn ọjọ́ tí ò fi gbà rẹ̀ ìyẹn láti mọ̀ rí pé tó lóyún bá wà àbágbàlagbà arúgbó bá wà ká nínú oṣù rọmọdán ó lè gbà rẹ̀ lọ́jọ́ kan kò bá gba gbogbo ẹ̀ bí adúgbà gbẹyọ̀ kan ó lè tún lọ́sẹ̀ tó ń bọ̀ kó tó lù gbẹyọ̀ kan ọjọ́ tí máa ti ń dáwẹ̀ alhamdulillah torí tọ́lọ́wọ́ bá sọ fún ní pé wa an tasumu khairul lakum ọlọ́láyé tá aláyọ̀ dáwẹ̀ fún yìí kẹ́ gbàwẹ̀ ló lóore fún yóò kìí ṣe tó bá lè àti gbàwẹ̀ lájọ́jọ́ kan lọ́sẹ̀ kó máa gbà ọjọ́ tó bá ń kù gbọ́jọ́ pọ̀ kan bá ṣe ń lọ ó láǹfààní kó máa san àwọn aláìní tí ó bá bọ́ lápòjúwe láwọ̀ ẹ̀dẹ́ yìí nígbà tí ẹ bá ṣe kó nígbà tá a bá ṣe ni òun náà ni yóò ṣètò nǹkan jíjẹ fún àwọn aláìní tí ó bá fún ọjọ́ kọ̀ọ̀kan aláìní kan tó bá ti ń gbọ́jọ́ méjì tó di mẹ́ta ìsìláàmù gba aláìní bẹ́ẹ̀ náà tó tún àṣẹ nínú ká máa bọ́ aláìní lójoojúmọ́ tá a bá ti ń jẹ́ àwọn yẹn tàbí káwọn ṣíjọ gbọdọ̀ ọjọ́ kan ti lọ ọjọ́ kejì náà lọ ọjọ́ kẹta náà lọ ká nígbà táwọn bá tó wá tán làwọn tó lágbára títọ́ ọ̀dà alhamdulillah gbogbo àwọn ẹ̀sìn ó dàbí pé twenty nine ní àwọn ilé á sì kó gbogbo àwọn èèyàn lọ níjọ́ náà á sì bó wọn twenty nine lẹ́ẹ̀kan náà tó bá sì wù wá lálẹ́ ojoojúmọ́ la fẹ́ mọ́ ṣe ó dàbí ní kọ́sítọ́mà látara rẹ̀ bí èèyàn áhà àbálágbádá bí àbúlágbádá tó bá ti lásìkò sí ẹnu àwa sí orílẹ̀ èdè lójoojúmọ́ ṣé a sì wọ́n fún wọn jẹ tí wọ́n mọ̀ jẹ tí wọ́n mọ̀ wọ́n sì ló ń darí kú náà lábẹ́ fún wọn ìsìláàmù bá wí lẹ́yìn náà tá a padà wá ṣe àlàyé ẹ wá ló ń jẹ tí a bá mọ fún àwọn èèyàn ní pé ó máa kó máa rọ́pò àwọn tiwa látara páàlì náà kí ló ń dín wọn rẹ̀ ó gbọ́dọ̀ ní òdiwọ̀n àwọn mímọ́ wọ́n gbé yẹ̀wò lọ wọ́n gbé yẹ̀wò bó ti ẹ̀ṣẹ̀ pé ṣẹ̀dá lọ́wọ́ ọba kò sọ kí lòdì oúnjẹ táàmù fún àwọn aláìní lórí bàbá tábàmẹ́sì fìdíà Al-Qur'an sọ ìdíwọ̀n ọ̀rọ̀ lẹ́gbọ́n Muhammad sallallahu alaihi wasallam súnà náà sọ ìdíwọ̀n bóò láti wá mọ̀ ìdíwọ̀n àwọn onímọ̀ sí ìyẹn ló wá fa sí ìyapa ẹni tó pọ̀ kó lọ láàrin àwọn onímọ̀ lórí ọ̀rọ̀ yìí àmọ́ ìtòkèlè ìdúrólópa nínú àwọn apá fún àwọn apá tí wọ́n ní pé inú pàtàkì ní ẹ̀kúnwọ́ méjì average man tí average man bá fọwọ́ oúnjẹ ẹ̀kúnwọ́ méjèèjì rẹ̀ tó bá kù jáde oní òmọ̀wà lórí èèyàn kọ̀ọ̀kan ìyẹn là ń pè ní múdù kan táwọn tó dábàá jọ játa múdù mẹ́rin láwọn yọ tó tó lékè ní pé múdù kan ó gbọ́dọ̀ máa wà lórí èèyàn kọ̀ọ̀kan eléyìí tí ó bẹ̀rẹ̀ súnmọ́ jùlọ alúkọ̀ nígbà mí ìtọ́ ní pé ní sísá ike múdù méjì ó ní agbọ́dọ̀ máa lágbọ́dọ̀ máa yọ àmọ́ aláwọ̀ tààrà àlá ọlọ́run ọba tí ìmọ̀ rẹ̀ ó pọ̀ jùlọ èyí tó lékè ní pé múdù kọ̀ọ̀kan ó ń láàmú ìrọ̀bá láyé ìyẹn láti ní pé àṣálẹ́ oúnjẹ tútù gan ní bàbá pàmọ́ta bá sí atúnwáṣe tàbí ẹ̀rọ lórí atúnwáṣe tó fẹ́ tó jẹ́ atúnwáṣe wọ́n ti náà sí àwájẹ́ tó jẹ́ oṣù tó bá fẹ́ àpáàmù náà ilé ìlú kò tí sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ lọ kọ́nà lọ́sọ̀ àtúnwá ní ẹgbẹ́ ọ̀rọ̀ atúnwáṣe náà wọ́n kódà irú oúnjẹ wo ni àwọn afọ aláìlẹ̀ ọlọ́run bá ti sọ fún wa nígbà náà lọ́wọ́ onígun àwòsàmìmọ̀ ìbẹ̀rẹ̀ ìmúná àhàmìlìkún omi ń gbọ́ iná bá wọ́n fáwọn bá fún ìlú rẹ̀ tó láti gbọ́wà yá gbá mọ́ jẹ̀rẹ̀ amọ́gbẹ̀sẹ̀mú amọ́gbẹ̀ ìlúgbọ́ irú gbàtà fún àwọn aláìní wa láàfún jẹ òun náà ní ìlú ilé inú àkíyèsí táàgbọ̀dọ̀ wá lọ́pẹ̀lá wa omi ọ̀tọ̀lẹ́ta lò lánàá tó bá tún dè ní ọ̀dọ̀ tó láláì ní tààlù ta bá ṣe bẹ́ẹ̀ ó wù wá nìyẹn kò sí láì fi tó bá ṣe yàn kẹkẹrẹ táà ń fún lẹ́nu òun náà láti kó padà lọ́la ni àlọ́ ìrìnlẹ̀ kò sí láì fi níbi ìrìnlẹ̀ àwọn ibi tá àti ìrìnlẹ̀ ṣe ó làwọn ìdí àbájáde nípa fún aláìsí ní ọgọ́ta jọ ìyẹn láàgbọ́dọ̀ wá ara káwá mọ láàbọ̀ lójoojúmọ́ pẹ̀lú ọgọ́ta ọjọ́ eléyìí káwá lábẹ́ bọ́ fún sixty days eléyìí kò bá ṣẹlẹ̀ àlọ́ ṣàfẹ́ ìṣẹ̀lẹ̀ àti láti lójoojúmọ́ ẹ̀ kò sí láì fi ta bá lè yàn kan péré láti máa fún ní oúnjẹ yìí tí ó máa rọ́pò àfẹ́ tiwa ní ojoojúmọ́ ẹ wá dákọ̀ wá ṣàkíyèsí àwọn ẹlòmíràn máa ṣe àṣìṣe lágbègbè yìí kí láti ṣe náà ni pé tó bá di fún àlàǹfààní àti ìgbà rẹ̀ bẹ́ẹ̀ látara ìsàn àtara ogún àbí àìsàn tí ààrẹ òkú lè lówó sọlẹ̀ wọ́n wá dọ́gbọ́n sí wọ́n wá fi kú owó ń bọ̀ fi rọ́pò rẹ̀ ẹlòmínà bẹ̀ síbẹ̀ yíwá ti tó lójoojúmọ́ tó ní kálá ìjọba wa ó sì máa gbé five hundred naira lé lọ́wọ́ lọ́dọ̀ lọ́wọ́ tó ń pè ní mùdù kan náà tí ó wà á dùn ó lè mọ́kù five hundred naira lọ́tọ̀ yíwọ́ kó ló ti ṣorí fún jù bẹ́ẹ̀ lọ ẹ má jẹ́ àwọn kó níbi tọ́lọ́wọ́ bá bá gbé kalẹ̀ kálọ́wọ́ bá fẹ́ ká fowó yọ ni yóò sọ fún wa ẹ wo sàkátọ́lọ́ fẹ́ ká fowó yọ ó sóbi tíṣẹ̀ ní àbájúwásí ibẹ̀ náà lè dáa lókè sí sóbi tíṣẹ̀ ní àjúwásí ilé ní ìgbé àfihàn lókè tó ká mọ̀ sọ́rọ̀ owó oúnjẹ náà lè káfíwọ̀ oúnjẹ lóúnjẹ tán ní afárá ìwé oúnjẹ náà inú káwá polóúnjẹ tútù àbí ká fún lé oúnjẹ yẹn sísè tó yí tó bá ti a bá ti fi oúnjẹ yọ zakata sì náà kásímọ́sọ̀ yóò náà di nǹkan bí in tó jẹ́ owó tán ní a fi yọ́ òun náà ní ká máa fi yọ́ sóbi tíṣẹ̀ ní àbá dúró sí òun náà ní ká máa dúró sí. ọ̀nà kan tí owó yẹn kàn lè fi rí bí wọlé tó lè fi rí bí gbogbo ẹ̀yẹ bá fi ṣe bíbí tẹ ẹ fẹ́ fọ́ aláìní látara pípẹ́ ìgbà rẹ̀ ẹ máa kúrú ẹ̀ wá àwa ò bá yín lọ yìí fi ra oúnjẹ inú ilé ìsìn ìwọlé ó túmọ̀ sí owó kọ́ lágbo oúnjẹ náà ni àwọn èèyàn kan la kàn ránṣẹ́ tó bá wa fi owó náà ra oúnjẹ àwa làá kò gbọ́ ọ́n pẹ̀lú pé ẹ̀yin jẹ́ máa mọ́tálásí náà lẹ́yìn tó jẹ́ pé ẹlẹ́gbẹ́ kéde ìgbàlè ṣé kìí ṣe fẹ́ gbowó lọ́wọ́ wa ẹ wá nípa pé kí la oúnjẹ kíṣẹ̀ ilé àti àfihàn tó bá ti oúnjẹ náà làbúrà kò sí láì dùn kí ìran wá ní mọ́sálásí lápòjúwe kó wá ní ọgbà ten thousand nínú àwọn ọmọdé ọdún mọ́ bí mo lè mọ́ lè gbà ẹ sábà máa sí five five hundred naira ojoojúmọ́ kọ̀ọ̀kan àpáṣíwá kúrá ọba ilẹ̀ awáwọ̀ aláìsókè lọ́tòsí àṣìlá oúnjẹ àṣìpín sí nílé ọjọ́ kọ̀ọ̀kan ó yẹ kó wá gbé oúnjẹ tó bá ti dásìkò sí gbogbo ilé Aa ìpín níbi ìwé ẹ̀. Bàbá jẹ́ kí parí a sì kó àwọn aláìlú pé a jẹ òpin Rọ̀mọ̀dọ́ọ̀nù jẹ́ àbẹ́yọ̀ kan rẹ̀, a sì fi oúnjẹ náà agbé e ní wọlọ́wọ́ ní A ní máa ń yọ tó wá ti ti wá wá oúnjẹ yẹn lọ, ó ti mọ lọ́dọ̀ ọgbọ̀n. Àwọn Rọ̀mọ̀dọ́ọ̀nù kan ó káwà àfọ káwà láti dá omi rọmọdọ́nù oṣù kan eléyà ṣe ńlá torí pé tí ò bá ti di gbèsè àìmọ́ sàn ṣòkò tí ìmọ̀ jẹ́ gbèsè lọ́rùn wa àti ìníbi láti mọ bọ́ àwọn aláìní kọ́lọ̀mùsà fún ní àgbóyé ọ̀rọ̀ àwọn àkíyèsí tó máa ń bẹ̀rẹ̀ àgbọ̀rọ̀ mọ́tòrò àwọn lábẹ́ àwọn àwọn méjèèjì tàgbéyè ọ̀rọ̀ nípa ọ̀bá wọ̀fíìdì ọ̀rọ̀ kásìlèsì àbíká fún aláìní kí làwọn ọ̀rọ̀ náà fi ìmọ̀má àtàwà ní ìṣìyà ẹni tó kú láyé àmọ́jọ́ náà tí ó kú láyé gbèsè àwẹ́ bẹ́rọ̀wẹ̀ látòkúrò ògbà rẹ̀ níjẹta ògbà lánàá kò túgbà nínú ògbà lọ́la ni a ṣe àwọn onímọ̀ ọ̀rọ̀ papọ̀ lórí irú ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ akọ́kọ́ ni pé alẹ́gbá ló gbèsè ramadan lọ́rùn tí ò tí san àbíkèjì ẹsẹ̀ ramadan bó yóò dẹ́jẹ fọ́lọ́run bẹ́ẹ̀rẹ̀ ọlọ́run tí bá ti parí bẹ́ẹ̀rẹ̀ títí oṣù kẹfà lóòrùn pẹ̀lú òkú rẹ̀ èyí gba àwọn ọmọ mẹ́ta ọlọ́run á parí ilé rẹ̀ láàrin oṣù kẹfà tó sọ̀rọ̀ náà ńgbò wá parí lé ṣẹmọ̀ pé àdéhùn tó ti ṣe bọ́lọ́run ó ti di gbèsè sí lọ́rùn àwọ̀yẹ́ ti dọ̀rọ̀ rẹ̀ ó wá ní oṣù keje oṣù kẹjọ oṣù kẹta ó bá ti oṣù kọkànlá ọlọ́ba padà tó kú láyé ó wá kú láyé tán àdéhùn tó ti ṣe ìlú ọlọ́wọ́ torí pé wọ́n lọ ṣàdéhùn ọlọ́wọ́ ó bí ìlẹ̀ lọ́wọ́ rẹ̀ nílé gbìyànjú àwọn mọ̀lẹ́bí rẹ̀ tá a bá wá mọ̀ tó ní gbèsè lọ́rùn kí ni ká wá ṣe àwọn pàtàkì náà nínú àwọn olùkọ́ sí wà láwọn àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn èèyàn rẹ̀ àwọn ní kí wọ́n wá sàn wọ́n ní torí gbọ́rọ̀ yọ́n wá ní ṣàtọ́mbẹ́ tọ́lá nípa Muhammad sallallahu alaihi wasallam sọ pé man mata wa alayhi siyam bẹ́ni tó

فقال النبي وانت قالوا لو كان على أمك أمك دين أكنت قاضيه عنها قال يا ربا جيا جنبسي tó bá san gbèsè rẹ̀ àbí ọ̀rẹ́ bá san kọ́lá láà ó ní ìbá súnmọ́ nà táì annabi ló wá rí bẹ́ fàdéyìnlọ́wọ́hì àhàkù ayyẹ́kùdọ̀ annabi nítọ̀ọ̀ gbèsè ọlọ́run gan ló wá tọ́ kí ni wọ́n sì lọ. tó bá kí tí ààrẹ bá jẹ́ àwọn aládùúgbò ní gbèsè ọba san gbèsè rẹ̀ so gbèsè tó tọ́ ká náà san jù gan ní gbèsè tá a bá jẹ ọlọ́run so àwọn onílé oṣù kan tí ààrẹ jẹ yìí ya gbìyànjú kó bá san padà àwọn ọ̀rọ̀ yìí anábíwá Muhammad sallallahu alaihi wasallam anábì tún burú àwọn ọ̀rọ̀ báyìí ojú rẹ̀ àmọ́ ìròrí kejì níyìí

láti lè tọrọ nǹkan lọ́wọ́ ọlọ́run tábà tọrọ nǹkan lọ́wọ́ ọlọ́run ká lọ sàn án ọlọ́run kọ́ lé fún mi ọlọ́run ọkọ̀ fún mi ọlọ́run ṣe nígbà fún mi ọlọ́run bí ẹ̀sìn jẹ́ nígbà àwọn àbẹ̀ a bá ti bẹ́ lọ́run a ṣẹ̀ṣẹ̀ tó wá ń fi ìdẹ́jẹ́ sí ó ní ìdẹ́jẹ́ lóòótọ́ láì yóò sí ilé ẹgbẹ́ òfin ọlọ́run àmọ́ àwọn la máa ń fi nǹkan bẹ́ẹ̀ gbà nǹkan lọ́wọ́ rẹ̀ ẹgbẹ́ ta àmọ́ tó kò ní bẹ́ẹ̀ ṣe nǹkan fún parí ọ̀rọ̀ wọ́tàn yorùbá ní àìsàn máa láti sọ pé tètè bá sọ pé bá sọ wá káwọ́ bá dé àjọjẹ àtọmọ ránṣẹ́ nù tó lájọ níta bá lè sọ bẹ́ẹ̀ fún yóò lè bàbá sí ẹnṣù tàbá ti ń sọ orí eléyìí náà fọ́nà bí ìgbà táàrù pọ́nà mú òtó nǹkan sí ààfin àtàwà ti sọ pàrà náà lè dáàfin padà bóyá lọ́wọ́ bó ṣẹ̀ṣẹ̀ wá sí nǹkan náà gbà náà àmúdíyẹ sọ kò bíbẹ̀ fún tó káàmù sí àdínàbẹ̀ láàbíwá náà nímọ̀ ìtàn ni pé inú ẹ̀jẹ̀ náà wá dábàá yìí kan òun làwọn bá ẹni tó bá jẹ irú àwẹ̀ bẹ́ẹ̀ lábọ́mbà sáfàdì àwọn náà sì máwọn ọ̀rọ̀ kan wá alẹ́nìkan imra an ummaha matat wọ́n lè ya yìí náà kú láyé wà alayha min ramadan ó sì ní gbèsè lọ́rùn tí ó yẹ kí ó yẹ kó san faqalat li Aisha alọ́wọ́n bèèrè lọ́wọ́ èyí ò lè san aláṣàwálélá rárá o bal tasaddaqi anha makana kulli yawm wọ́n ní sàárà ní ọmọ sí fún yára rẹ̀ fún àwẹ̀ Ramadan ní ojoojúmọ́ pèsè kò sí pàǹsán Ramadan padà àwọn ní ti Abdullahi bin Abbas radiyallahu anhu wa an sahabati ajma'in wọ́n idha mata ar-rajulu fi Ramadan ó ní déyìn bá kú Ramadan thumma mata wa lam yasum ó wá kú bẹ́ẹ̀ kò gbàgbà

òní àwọn báyàgbà ìròrí kẹta làwọn tó nípe kí ní jẹ́bẹ̀ láàrín sọ́ọ̀mù alẹ́mọ́yè ààrẹ máa gbókù báwẹ̀ láàrín wà láàrín kò bá jẹ́páwẹ̀ kó dẹ́jẹ́ ní o kò bá jẹ́páwẹ̀ ọ̀rọ̀gọ́rùn ní o ààrẹ máa gbókù ọ̀rọ̀ báwẹ̀ ilé ìjọta tí ìdánimọ̀ àwọn àlèwà pẹ̀lú ìmáàmù máa tí àwọn náà sọ àmọ́ tàbá ti tara ọ̀dọ̀ náà mùsùlùmí èyí tó lálàáfíà ní gbogbo àwọn òbí mẹ́tẹ̀ẹ̀ta yìí pé bí òkú mùsùlùmí bá kú tó ní gbèsè àwẹ̀ lọ́rùn kágbìyànjú kárí bàbá sán torí gbónú tàbí sọlẹ̀ kẹta sísta tó ní pàdé ìlú lọ́ọ̀hì àhákú ayókùdọ̀ pẹ́gbọ́ tó bá ilé títọ́ tó bá ilé títọ́ kásọ gbèsè aládùúgbò kásọ gbèsè ọ̀rẹ́ tí ya wá bá jẹ kalẹ̀ tẹ́ni wá bá jẹ kalẹ̀ gbèsè tọ́lọ́ gan-an olópàtàkì

amákàlì tó fi ọwọ́ sí òjò gbáwẹ̀ orí nǹkan náà ló kúlé lórí falẹ́ ìsàárẹ̀ iṣẹ́ kò sí nǹkan kan tí bẹ lọ́rùn rẹ̀ láṣìyà wà láfà ààyè bá gbàwẹ̀ kódà ààyè máa bá bọ́ aláwẹ̀ lópin ìgbà tẹ́síùs tí òjò gbàwẹ̀ yẹn tó ó di lọ́jọ́ kejì rẹ̀ bá mọ́ ó bá bẹ̀rẹ̀ sí ní gbààwẹ̀ àmọ́ kí rọmọdọ́ọ̀nù tó tán ó bá kó láyé táà kó jẹ́ gbèsè méje ni irú ẹni àì máa bá sa àwọn ẹ̀rẹ̀ torí kò ní gbèsè lọ́rùn kí lẹ́tí òbí ní gbèsè lọ́rùn ni pé ìtọ́nà ń sọ fún ni pé fàíjà fìdín ayámi ó kà páwọn ọjọ́ ayé tó kù lẹ̀ ó ní kó fi sa bá láyé sọ́jẹ́ kí òkú tá a ń sọ̀rọ̀ pé ká máa bá a san àwẹ̀ padà olùkútọ́jọ́ ayé yẹn bá láyé bí a jọ obìnrin tí ń ṣe ìkóòsì lágbègbè ó wá dín àwẹ̀ mẹ́fà ó wá díjọ́ keje ó wá ara rẹ̀ bá mọ́ rọmọdọ́nù wá parí ó wá lórí oṣù kan ó lóṣù méjì ó lóṣù mẹ́ta lẹ́yìn rọmọdọ́nù kò wá kí san àwẹ̀ ọjọ́ méjèèjì yẹn padà àwọn ọjọ́ mi ti bá láyé àbí ò bá láyé ó ti bá láyé ṣùgbọ́n ìṣe ti bẹ lọ́rùn àwọn àtàbà jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ kágbìyànjú ká bá sọ kó bá lè rọ́nà lọ nínú sàárì rẹ̀ tàbá wá sọ̀rọ̀ mọ̀lẹ́bí rẹ̀ àwọn àwo gan ni sáwọn tó lẹ́tọ̀ọ́ sógbó rẹ̀ ni àbẹ́ni tó bá sàtìtàn mọ́ ṣẹ̀gbẹ́ àwọn tí mọ́ súnmọ́ yàn àwọn mímẹ́ tí wọ́n lẹ́tọ̀ọ́ sógbó ẹlòmíì bẹ gbogbo tó lè kàn wọ́n ní ìmọ̀ tó bá lẹ́tọ̀ọ́ kan ju ogún ẹni òbí rẹ̀ ní lásán ó jẹ́ ìyá ó jẹ́ bàbá àwọn ọmọ rẹ̀ ọmọ máa ń jogún ẹni àwọn ọmọ rẹ̀ náà wọ́n lè bá san ọmọ wọn rẹ̀ bàbá bàbá rẹ̀ gbogbo orú àwọn ẹni wọ̀nyí àwọn ẹni tí wọ́n lè bá san àwọn ẹ̀rẹ̀ padà nìyẹn àwọn ọmọ ìyá rẹ̀ tó gba àwọn ẹni wọ́n lẹ́tọ̀ọ́ sí ogún rẹ̀ lọ́nà kan sí ọ̀nà kejì àwọn ẹni tó tọ́ tó yẹ kí wọ́n máa bá tó máa bá san padà nìyẹn. ó ọ̀rọ̀ àwẹ̀ láwá sọ yìí ìjẹ́ tó kú ọ̀run bá wá sí gbèsè ìrun lọ́rùn ó wá jẹ ìrun bí ájọ ọjọ́ mẹ́ta kò fi kírun ó wá kú ó padà tó wá lálàáfíà kò wá san rẹ̀ ìjà ló ń lò fún san àrùn ẹ̀sán ìrun ògbèsè ìrun tó kù bá jẹ àìmọ̀ bá rẹ̀ san tó lọ́wọ́ lórí pàyé tó yí ìrun di gbèsè kalẹ̀ no ó ń la ìsìn tó bá ti mọ́ pọlọ dání wọ́n yìí sì sanwó ẹ̀ padà kódà bẹ́ẹ̀ ni ọba lálàáfíà kò ní san padà àmọ́ kò síwá ìsàn míì tó bá lè máa ṣe wá ìgbà tó mọ̀ wá ní kí bó bá ti rọ̀ ẹ́ lọ́rùn náà lọ kí kódà tó bá yọ àlọ́ alá tí ò bá yọ àlọ́ alá sí tàyámùmù táàrẹ̀ rẹ bá wọ́ọ̀sì débi pé kò tí ẹ̀ yọ tàyámùmù gan máa fọkàn rẹ kí máa fọkàn ṣàlọ́ alákọ̀ọ́sí máa fọkàn kí ẹwùdọ́rọ̀ wọn bá gbé dé ọlọ́run ò lọ́dọ̀ dáa bó ti lè wó kékeré náà mo tẹ̀lé bí ọ̀rọ̀ ká gbọ́ ọkàn yìí ìparun tálà rẹ̀ lè ṣe nìyẹn tó ráwọn náà pọ̀ tí ṣẹlẹ̀ àti ìgbàlẹ̀ tán ní kókó pọ́tọ̀ nígbà tá a bá débi skills àbáwò ni wọ́n ti máa kírun a máa tupẹ̀lẹ̀pẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ níbi níbi ilé ṣùgbọ́n àwẹ̀ nìkan la máa ń bá èèyàn gbà tẹ́ni ìyẹn bá dẹ̀ àkókò tó yẹ kó san tí ò wá san òní yóò fà káwá ní àwẹ̀ tó jẹ́ àwọn ọjọ́ méje tọ́jọ́ méje ṣáàkàn pin náà bódá alájẹ́ ẹ̀yẹ mọ́jọ́ kan èmi náà mọ́jọ́ mi àbí ẹ̀ méje yẹn tó wá gba àwọn yẹn lọ́jọ́ kan èyí tó dáa jùlọ ní pé wọ́n wá àlá kan pé ọjọ́ yẹn tẹ́lẹ̀ kan bá gba tó wá sí wọ́n kẹ́nìkan gbà kan lọ́sẹ̀ kẹ́nìkan gbà kan nínú ọ̀sẹ̀ tó lọ́ọ̀ àríwọ̀dé ó dájú wípé káwọn méjèèjì máa pàtàkì pé lọ́jọ́ kan náà àwọn méjèèjì sì bá gba ààrẹ eléyìí tẹ̀sí pé ààrẹ ẹ̀rí kan tó ṣòpẹ́yà lórí méjèèjì fún wa àmọ́gbà àwọn ọ̀táwọn ní mímọ̀ tí wọ́n tó yẹ ìrìn eléyìí ni ní ṣe pẹ̀lú àkàmù táàfi parí tẹ́kùn síyàmù wa lọ́dún ní insha Allah ó ní pé àádáàbò síyàmù ẹni bá ń gbáwò àwọn ẹ̀kọ́ wò lábẹ́ máa rí lára ẹ̀ ẹni bá ń gbáwò ẹ̀kọ́ wò lábẹ́ máa rí lára ẹ̀ àwọn aláìsọ̀tọ̀ wò alákọ̀ọ́kọ́ ló ń ta fẹ́ rí lára olùṣọ́ náà sọ̀rọ̀ láàrín àwọn tí bẹ́ẹ̀ lọ́dún káàdì wọ́n sí ó ní ta sáhàrù ó ní ẹmọ́ jẹ sáré fa ilẹ̀ ti sáhàrù ní bàtà tó ló ń jẹ sáré jẹ́fẹ́ jẹ alùbáríkà bẹ́ẹ̀ afáwà ìmáàmù gbogbo ń dẹrẹ ìmọ̀ ọ̀gbà ó ní àti ìjìmá àlà àlẹ́

ó ní akílàtò sáà olóúnjẹ tá a máa ń jẹ ní tá a máa ń jẹ ní sáà yìí bákan wà tàkọ́ wí bí yàrá ìgbà látara àbárkà tí ń bẹ́fẹ́ gẹ́gẹ́ ọ̀rọ̀ ìwà mùsùlùmí oníkà tó máa ń fi sàárì jẹ́ aṣọ́sàárì jíjẹ̀ yìí a máa fi ń lókun láti lè ṣe ìjọsìn dáadáa ẹ̀rìkì tá a bá jẹ owó àárọ̀ aláǹfààní àti lè ṣe tìláwà fún Qur'an a ṣe ìgbádà dáadáa ó tún máa di ọwọ́ ọ̀sán tí wà ní pé a ṣẹ̀ṣẹ̀ mọ́ fi ní pé ó rẹ̀ wá wàtíyà àdàkùn náà yóò fi lè láǹfààní àti wà active dáadáa wàtàṣàbòbò lè sọ́dáfà aláàrẹ̀yẹs alwọ́pọ̀ sáà yóò tó fún wa láǹfààní pé lásìkò sàárẹ̀ ààtò láǹfààní àti ti ṣe sàárà fẹ́ lòmí àtò lè gbà láadáa látara wọn ẹwà ní wa sàárẹ̀ dandan kọ́ ní káwá jẹun lájẹ tí ó wà mú àṣejù dání ẹlòmíì tó wá ju sàárẹ̀ sùpárọ̀ láà

gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú àdéhùn tí mọ́mú ahmadu gbà wá ó ní pé asòfóòrò áfìlòwò wà ó ní ẹ̀rí sàárì jíjẹ́ àlùbáríkà lọ́wọ́ fàlàkàtà ọ̀rọ̀ annabi ni ẹmọ́ fi sàárì jíjẹ́ lọ́wọ́ kódà wọ́lá ayyata jarra ahadukum jarhatana kálẹ́ nìkan ní yóò bá ní ó sì gbéṣẹ́ ní kó sì gbogbo ẹ̀kan anábì ní kò bá jẹ́ yẹ omi gẹ́ǹkànlẹ̀ ẹ̀sẹ̀ ẹgbẹ̀rún kẹjẹ ìsáàlì wọ́n ní bá iná wáhà tó ní pé dájúdájú ọlọ́run wà màláíkàtà àtàwọn màláíkà rẹ̀ yusalluna ala al so ìdí nìyẹn agbọ́dọ̀ máa ṣe orí kòkòrò lórí sàárì jíjẹ ẹwà sàárì kò sígbà sàárì jẹ àmákòókò tó dáa jù òun náà síwájú kí a tó jẹ sàárì wa muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ẹgbẹ́ bí alẹ́ sàfà wa abu hurairah rọ́bí ọlọ́run tààrà ánì anábùwà sallallahu alaihi wasallam ní omirna ma'ashira al-anbiya ó ná pa àwa ìlẹ́bí ọlọ́run ọlọ́run ọba pa wá láṣẹ a ní àjìlá ìtọ́ ọ̀nà pé tá a bá bẹ́ kàmọ̀ kan tó ṣe wà ní àkìrọ̀ sọ̀tọ̀ ọ̀nà tá a bá bẹ́ jẹ sàárì ká pẹ́ dáadáa kí sàárì ó ti bẹ́ẹ̀ lọ káfíńdà jẹ́ sáré wa wà látàrí ìwé ayélujára aláṣàmàtẹ́yìnà káwà mọ́ ọwọ́ ọ̀tọ́ wa ká mọ́ gbé orí òsì fi sàrà nígbà tó bá kí lọ eléyìí ó túnmọ̀ sí pé sáré yíyẹ àìkọ́ tí ó pàtàkì afáwà jẹ́ ìgbẹ́ sáàrí bá dìde ó fẹ́ lọ lè kírun ó fẹ́ lọ lè kírun àṣùbà ẹnìkan wọ́n ní wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ pé kàfẹ́yìn àzáàrí wọ́n sọ̀rọ̀ láàrin sàárì tẹ́jẹ́ àti irun dáná bí kíjọ náà bí ìṣẹ́jú mélòó la lè sọ fún wa mẹ́ ó ní qadra khamsina àyà kásà ní ìṣẹ́jú tí yàn níbi káyà 50 òní bẹ̀bẹ̀ tí wọ́n lọ bí ìṣẹ́jú bẹ̀ tó gùn láàrin òkú káàdì mọ̀ pé sàárì àdẹ́sọ̀lá àdìsọ̀lá sàárì tí mọ́ létí oúnjẹ sàárì sáwáyì kò jù ṣájú mẹ́ẹ̀dógún lọ lẹ́yìn ìgbà náà wọ́n ni wọ́n sì gbé ìkọ́ mọ̀ mọ̀ àṣùbá lápẹ́ pé mistake ni kéèyàn mọ̀ pé kó tètè jẹ sáré pé á ah, kí ni relax òun ẹ̀rọ ní alẹ́ ní ìfẹ́ ṣe mistake máa di pé máa lọ jẹun kọjá ìgbà tó yẹ ká jẹun àsìkò yẹn wọ́n ti máa dáwọ̀ sàrí wọn dúró láti yà àwọn ọwọ́ ibẹ̀ ìlú ipò wọn fẹ́ jẹ kankan mọ́ a ní torí kó fẹ́ fún ni gbogbo olú eléyìí bí ìgbà téèyàn ń ṣe rẹ̀ ní ìwọ̀ fún àwọn ládá àtàwọn oríire àbí kò ti jáde a wá ń ṣe ìméjì èwo ni ká múnú méjèèjì ara ká ń sọ rẹ èwo ni ká mú sí káwọn to be on the safer side pé a ti ní gbogbo tó dáa nígbà tí wọ́n ti ṣe méjì mọ́jẹ̀jẹ̀ ọmọ èwo ló yẹ ká ṣe nínú méjèèjì afáwọn abdullahi na abbas ọkùnrin kan béèrè tàbí ìlọ́wọ̀ rẹ̀ náà ó ní mo máa ń jẹ sàárè ó ó ní bàí ìdáṣà káàkùtù amúsákùtù ó ní àwọn ìdáṣà káàkùtù tó bá ti gbígbò bẹ̀rẹ̀ sí ní níyè méjì amsakt mo máa ń dáwó jẹrú èké jẹwọ́ faqala ibn abbas abdullahi ibn abbas ní pé kúl máa jẹun lọ máa ṣakat lópin ìgbà tó bá tí mú níyè méjì pé ṣálù bá jáde ti jáde àjọ ti jáde hátà látẹ́ṣòk tí tí tí a rí jẹ lórí pé yes a ìfádà tí wọ́n jáde hátà yàtàbáyànà lákòmọ̀lẹ̀ kẹ́ ìdọ̀lá aswad ẹ̀rí yàtàbáyànà títí tí ó fi hàn sí yí kétékété òwú dúdú àtòrùfò tẹ́lú tí ó fi hàn kétékété ó jọ sí pé tí ó bá tí hàn kétékété ẹṣùmọ̀jọ́ ọlọ́lẹ̀ tí ó bá tí hàn kétékété ẹṣùmọ̀jọ́ ọlọ́lẹ̀ tó alìbájà gbọ́dọ̀ jẹ́ tí ó dájú kó tó nípa àwọn dáwọ́ oúnjẹ tó kọ́lọ̀mọ́sá fún wa ní àkọ́yé ọ̀rọ̀ kò tọ́fẹ́ tó bá fẹ́ bá rẹ̀ kó wá á nígbà tó bá ti gbọ́ tí wọ́n pè ohun as-salatu khayrun minan nawm pàtàkì jùlọ tó bá yẹ báwọn ohun tí wọ́n bá ń ṣọ́ àkókò yìí wọ́n bá ti pè ní bá bá ti pè ó gbogbo dábá jẹ́ àti dábá mú àmọ̀ fi ọ̀pẹ̀ sí bákan wọ́n tó fẹ́ fún wa kájú ṣirò anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó ní láyà záàbì náà sí lẹ́kẹ́yẹ máa àjíjáde lókè àwọn èèyàn oore yóò máa jẹ́ ti wọn àánú ọlọ́wọ́n bó máa bá wọn lópin ìgbà tó bá ti ń kánjú láti máa ṣe o lópin ìgbà tó bá ti ń kánjú láti máa ṣe o kí wá láàfin mọ̀ pé ṣòro tó kì í ṣèrò pípé ìrọ̀lẹ́ ìrọ̀ pípé lẹ́nu ní ìwọ̀n dúró lé wíwọ̀ oòrùn láfihàn pàtàkì kò ṣe lótó lóòrùn bá ti wọ̀ kí sì láńpẹ̀ ní ọ̀rùn o náà ní rógbórógbó oòrùn yẹn tí rógbórógbó yẹn bá ilẹ̀ ti wọlẹ̀ àsìkò ṣírun ti tó ilẹ̀ ọba àmá ti dúdú abẹ́rẹ̀ sí ni máa ṣírò wà lọ ọlọ́run ṣàfún wa ní àǹfààní Muhammad sallallahu alaihi wasallam àwọn mú ti kàákalẹ̀ nìyẹn àwọn tó kàkàlẹ̀ fún wa ní ẹ̀ so a mọ́ta àpọ́yá ìsìn abẹ́ṣínú awábi ìdàbídò tútù awábi watermelon kàmù tàbá yíwá àwọn ilé awábi èso mi náà bí ìdàbídò bí á gbígbẹ́ àjẹ́ bàbá rí wọlé in tó dájú ní pé òmìnìkí òmìnìká mú nígbà tàbá sí ẹni kí gbogbo nǹkan Islam kọ wa ẹwà ní àkókò sínú yẹn ẹ̀kọ́ kan tún bẹ náà ní àdúrà àsìkò àdúrà tún ìyẹn lè sáré kìrètì ní ìṣẹ́jú mẹ́wàá kan ó sáré gbogbo ẹlọ́run nígbà tó lè bá àsìkò sínú ti mọ̀ pé ọlọ́run ló sí o ti gbà rẹ̀ báyìí wọ́n sàṣì báyìí fẹ́mi náà ṣe báyìí fẹ́mi náà èmi náà fi nǹkan báyìí mo lè wọ́n ti ti àwọ̀ sí èmi ti gbà rẹ̀ fún rẹ̀ ọlọ́run èmi náà ti ilé síwájú rẹ̀ ọlọ́run náà ìwọ náà fẹ́mi náà ṣe nǹkan báyìí ọlọ́run nínú àwọn àkókò ìgbà àdúrà tó وابتلت العروق وثبت الأجر إن شاء الله ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله إليه أن تدى الدنيا أما كان به تمام صلبك أما اللهم لك سنة فبك آمنا wàhálà rìsíkà àfitọ́rìnà ẹbí aláhùnmá táàmà ní ìrọ̀ ọlọ́run ọba ìrẹ́ lágbára ìwọ́lá nígbàgbọ́ orí alẹ́sìkí rẹ̀ náà láfi tú un ẹlẹ́yìn lálàáfíà lọ́wọ́ lẹ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam ẹwà rí ìtàlú lálàáfíà láti وثبت الأجر إن شاء الله إباولي كاوي إبن لك يدك تاباس وطني كاوي كيف تما ذهب الضمى ونجني بيت الله فأتي سنواتي سوف

kó jìnà sáwọn ọwà ìṣẹ́ àwọn ọ̀rọ̀ kọrọ̀ àwọn ọ̀rọ̀ tí ò bá yẹ kó máa dá sí kó jìnà sí gbogbo àwọn nǹkan báyìí àwọn ọwà ìbẹ̀rù ọlọ́run bí a ṣe ti láwà tó kọ̀ à à ń káàánú àwọn èèyàn à ń rúpọ̀ máwọn èèyàn ní ti dáadáa irú àwọn eléyìí wa láyé ó sì gbọ́dọ̀ máa báwọn yẹn parí wà láyé jihal ó gbọ́dọ̀ máa wà táàmù wò níwà láì mọ̀kan fàíṣà táàmù ahàdùn àwùkọ tààlà bẹ́ẹ̀nìkan bá bú abẹ́nìkan tẹ̀ lóògẹ́ gbógun ti fàlìyàn kó ọ̀rọ̀ tó gbọ́dọ̀ jáde lẹ́nu tí ẹni pé ẹni sọ́ọ̀ìn pé á èmi gbàwọ̀ ẹni sọ́ọ̀ìn èmi gbàwọ̀ ọ̀rọ̀ tí ó mọ̀ jáde lẹ́nu ó gbọ́dọ̀ báwọn yẹn jáde lọ́nà kódà bí ẹgbàá ọ̀rọ̀ kan lọ́gbà ọ̀rọ̀

gbọ́dọ̀ mọ̀ ṣàgbéyẹ̀wò Al-Qur'an ṣùkáwà náà ká mọ̀ ṣàgbéyẹ̀wò Qur'an wà ní tìláwà tán káàkiri àwọn ìjókòó tafsir tí wọ́n bá ti ń ṣàlàyé Al-Qur'an ẹ jẹ́ ká gbìyànjú ni Jibril mọ̀ wà bá tó àwa náà ká gbìyànjú ọlọ́mọ ṣáàṣì ní ìrọ̀rùn fún wa káwà náà kò bá jẹ́rọ̀ lẹ́nà bá gbé ti wá sí ládùúgbò wa àárọ̀ lọ gbé ti wá sí ládùúgbò ibi tí wọ́n bá ti máa ṣàlàyé Al-Qur'an fún wa ẹ náà kí a máa wà mẹ́ bákan náà yìí tọrẹ kárígbà tọrẹ púpọ̀ inú oṣù táwà rí ipa ní wà ní pé tẹ̀jìdì ìlú tàwà tẹ̀jìdì ìlú àtàwà nínú oṣù Ramadan ẹ jẹ́ ká gbìyànjú ká máa túbá lọ́pọ̀lọpọ̀ nínú àwọn iṣẹ́ ilé tí a bá ti tábà ti ṣẹ̀ wá kò níbi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa

àwọn tó bá jẹ́ àṣìṣe ń bẹ fi ọlọ́run ọba kó ṣe àmójúkúrò rẹ̀ fún wa àwọn ìta bá sọ tó ṣe dédé tọ́lọ́run ọba ẹ̀san tó ju eléyìí lọ tó ju bẹ́ẹ̀ lọ oníkọ́lọ́run subhanahu wa ta'ala kó mọ́ṣẹ́ àṣẹ